Don't worry, the waiter will bring it. No, I want you to bring it yourself. Me? Benny, you want to go back for my ride? Okay, sir, no problem. I'll be waiting for you. Okay? ilé ìtò kan sùn tó ń sùn yìí jẹ́ ká ṣeré lọ sí sáré náà káti ẹ̀rọ cash fún àbí kí ló fi. mo lọ jàre. wàyí. ó ti rẹ̀ mí. ṣe àyàrá yìí fọ rèé wọ́n mi mo wà lókè náà tí mò ń ṣiṣẹ́ kárakára ìwọ kan kéré òkú ni so why do wa sọ pé ó lọ. I seriously I'm tired like I can't go ìgbà ó mọ̀ pé tí mo bá lọ mo máa mí sí ẹ sálẹ̀. Mm, mo máa mí sí ẹ náà we just go. má ṣe bẹ́ẹ̀ ṣé wàá bá mi nísàlẹ̀ tó bá ṣe jẹ́. why now ṣé kí n kúkú jókòó kí n máa lọ mọ́. ọ̀rọ̀ kan gùn náà. yeah I promise go wàá bá mi sáré. okay ọwọ́. Well, ten minutes. Mm-hmm. that's my baby you know I love you. love Yes. Who is it? Oh, come in. Um. Oh, báwo ni. Oh, all right. Wá wá wá. Má Yes, sir. Jókòó kajo mu kinní yìí. Hmm, no, sir, mo okay. Hmm. ẹ̀ ni mo ṣe ní kó mú favourite ẹ̀ wá ká lè jọ ni. Eh? jókòó. inú ònú mú wa lẹ́nu iṣẹ́ ẹ mọ pé mo máa wá mi sàlẹ̀ sòrò ẹ jẹ́ kí n tètè padà sà. ó ṣe wá múṣẹ́ ìkòkò kò báyìí èèlò ganan fún yín àsálárì mi báyìí èèlò ló ń gbà. sàwọn dè wọn try nù wọn fún mi ní thirty five thousand naira. thirty five thousand naira. iṣẹ́ tó ṣe fún odidi thirty one days. yes now because àwọn around ibi báyìí nínú kó san bíi fifteen thirteen ten twelve àwọn owó yẹn ló fi máa ń lọ́yàn bó ibi báyìí thirty five thousand ló ń sọ. tí eh, eh, eh, má bẹ́ẹ̀ díẹ̀ ti ṣe tó jẹ́ pé kò ní láì lóògùn rárá wọ́n á jẹ́ máa fún ẹ ní hundred thousand per month. sá. hundred k. hundred thousand. Ah, ọ̀dọ̀ fún mi ẹ̀ ní sórí burúkú ẹ wo ṣeré tó bá make sure pé bá mi wá iṣẹ́ hundred k yẹn ọmọ gidi dẹ ni mi o i swear mo máa ń gbọ́rọ̀ mo máa ń gbọ́rọ̀ ibi tó bá ti ní kí n jókòó sí báyìí máa jókòó sí like. ọlọ́mọ gidi ni ẹ o dẹ̀ máa ń gbọ́rọ̀ o dẹ̀ ṣetán láti gbọ́rọ̀ sí mi lẹ́nu. ó sì kò tẹ bá fẹ́ sọ fún mi má gbọ́. ẹ dìde dìde dìde jókòó. ẹ jókòó wá bó mo máa wá mi. àní kò jókòó iṣẹ́ wo ni iṣẹ́ tó máa kú ọ́n bẹ́ẹ̀ in the next five ten let me say five hours màá my kí ọbẹ̀ yẹn wà mú fún mi báyìí. ẹ jẹ́ sure sir. ah ah why not jókòó jókòó ṣòro kìíní yẹn ó simple gan tó bá ti mọ̀ pé o máa gbọ́dọ̀ lóòótọ́ o máa lè láti faramọ́ gbádìí ṣòye ìwà súnmọ́ Zadi má lè máa tọ́jú ẹ iṣẹ́ yẹn á dẹ̀ di tiẹ̀. farabalẹ̀ farabalẹ̀ ọkàn ra mẹ́yìn wá báyìí farabalẹ̀ ṣòtìbọ̀ tó bá. ibi iṣẹ́ ọ mama. fi iṣẹ́ ilé ilé wa tó kún mi by the next five hours nsìn wa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ gidi ṣòtìyẹ. burú gan o ó tiẹ̀ gentle rárá tó bá wọ̀ ẹ́ sí ọmọ rò bóyá gentle. Ah, ó tiẹ̀ jẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀ rárá tó ti ń sáré làmú mi ah. ó ti di ihò nìyẹn sí bọ́ tó jẹ́ pé nígbà tó gbé wáìnì wọlé ọ̀nkú ọ̀nkú ọ̀nkú yọ̀mí ló ń pè mí. ó ń fọ gbìyànjú jàre nílùú gan láti ṣe a máa lóra wa pẹ́pẹ́pẹ́. Ah, èyí tó ti wá fi oyin ẹ tọ́ mi lẹ́nu wò yìí èmi ò tí ì wá òkè o mo ṣe fẹ́ ṣe ẹ̀kan sí o. ẹ dúró farabalẹ̀ farabalẹ̀ ṣé mo pé èmi ni èmi nìkan mo wá sálẹ̀ so ó ṣàdẹ̀ ti ní pé kí n padà wá in the next thirty minutes máa padà wá. ó máa padà wá in the next thirty minutes. padà wá yẹn ó máa bá àjẹlé lọ ó dá ẹ lójú pé máa padà wá jẹ́ ká ṣe báyìí tó bá ti wá mọ̀ pé òun padà bọ̀ lóòótọ́ má ẹ̀ tí ì tan cctv camera yẹn kó má lọ mọ́nítọ̀ yàrá tó wọ̀ o. ah no no eh, ah èmi náà eh. no problem. wà á ṣe rí ọmọ. kò sí wàhálà. ah orí small body bí eight engine. ah àwọn yóò lóun ò kàn mí waste ọpẹ́lọpẹ́ pé di gbígbí ọ̀tá bàbá wọ. Ah, ah, ayé kan ló wà. Yeah. Eh.

máa fowó tu ẹ ṣe mo mo láìkẹ gan ó ti yẹ. dídé ah oh my god. so sorry o. kí gbogbo eléyìí náà. oh so sorry sorry sorry. Bila say dey worry you. Sorry, sorry, sorry. Ah, oh, sorry, I go clean am for you. Eh? Bad market, come come. No leave and this one don't drink e na were e be na you abeg come come make a clean up for me. come. I'm on a wow see all my body. babe sorry yeah. you know, face. I'm first ọgbọ́n yẹn fọnù ló ṣe èèyàn. it's okay it's okay. Mm, okay let's go to your room so that we can talk better. my room. yes ma'am. èmi àti ìyàwó mi làjọ wá sí ibà yìí àwa ah. ṣe honeymoon ni. Yeah. Honeymoon cake. Allah. Okay, can you follow me to my room? To your room? Yes, now. Can I have a room? We are good here now. You can understand now. Ọ̀rọ̀ wo la fi sọ ní room mẹ́ta lè sọ mi báyìí? Àbó ní nǹkan mi ti àfọwọ́ṣe nínú room Tell me more, mọ̀ So, kò ní stress a lọ sínú rúùmù yìí kíyàwó mi wá ha ọ̀fun owó fún mi. ṣé ìyàwó ẹ fẹ́ mọ nọ́mbà rúùmù tèmi. ó fẹ́ lé mi ní díẹ̀ mi má kó bá mi lọ́dọ̀ ìyàwó mi o. come on let's go jàre. ó má bínú ọmọ òṣìṣẹ́ ọkùnrin yẹn máa pọ̀ sí i. okay oh it's fine tó bá ní òòlọ it's problem take care of yourself. a ní ṣòwò short a kò ní tiẹ̀ wájú. Ah, ah, sorry má bínú <laughs> mo mo ń tíìzẹ ni. ṣé bí mo lè jókòó báyìí. Eh, ní o máa ń ṣe ìwúlẹ̀ jókòó jẹ́ ká ló sí. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀. wọ́n lè máa wù ẹgbẹ́ ṣe wà Yomi. Faye, it's a lie! Yomi, Faye. Jọ́mẹ́ta. Báwo ni? Báwo ló dé? Mo ti dé láti jẹta. Ah. In fact, ọ̀rẹ́ mi kan ló mú mi wá sí hòtẹ́ẹ̀lì yìí. Báwo eh, ni everything? Eh, ìwọ náà kí ló wá ṣe ní hòtẹ́ẹ̀lì? Mo ti máa rìn, èmi àtọ́kọ́ mo wá ṣe honeymoon bíbá ẹ̀ ni. O ti máa rìn? Mo ti máa rìn. Ẹ wá ṣe honeymoon bíbá ẹ̀ anyway eh, California bíbá ẹ ní rome tèmi eh, mo dẹ̀ máa wish láti rí ẹ. wọ́n èmi kí ló wọ́kọ̀ mi. Ah, Fèyí. Eh, wait, wait, wait. sweet. for real. I really enjoyed you. <laughs> ẹni tó bá burú òun ló máa ń mọ̀ tó máa wẹ́ni tó máa sọ fún but téèyàn bá dùn wọn ò ní láti máa sọ pé kán máa sọ fún èmi náà mọ̀ kí mo dùn lọ́mọkùnrin náà. gbọ́ra mi ṣẹ̀ṣẹ̀ sílẹ̀. jẹ́ kí n yọjú sí ìyàwó mi àti máa wá mi. ìyàwó báwo babe jẹ́ àṣìṣe jàre ah mi ti wà òkè. Okay wà ní ṣe sí bọ́ jẹ́ ìyọjú so maybe later. mo mm, no later kankan let's do it now. mo ní ṣe fún ẹjọ́ sìn ni. I really enjoy you jare let's do it let's do more let's do more. kí ló dé èyí wà bẹ́ẹ̀ ìyẹn kọ́ ọ̀pọ̀ ìyẹn ok ilé ìkọ́ ok ẹ ṣe ká ẹgbẹ́ pọ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí ni ẹ̀ṣẹ́ iṣẹ́ ìfọ̀lẹ́sọ̀ lọ àwọn àpá àwọn ọmọ ṣe kíní kan wọ́n sọ fún ọtúnṣe ẹni mọ̀ máa ń bí síbi tó fi kíta ìgbà tó sáà lọ́ta branch ìwọ́n tó ṣe lọ́wọ́ ẹgbẹ́ tẹ̀lé inú fẹ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀yà mi fẹ́ o ah nígbà gbọ́lé ẹ̀ma ti ṣe ìwọ receptionist ṣé ó jẹ́ sáàbì yẹn ni ó fi jẹ́ pé gbà tí kọ́sítọ́mà bá dé báyìí wọ́n máa wá ẹ̀kiri tọ́ nírí ẹ̀ àbúrò abárí tiẹ̀ mr ló dé pé tí kọ́sọ́mà bá gbàgbé kan sínú irú mẹ́ tí wọ́n bá débẹ̀ láti lọ ṣe training ó máa mú kínní yẹn kàkà kó wá fún receptionist kó kìpẹ̀ kó mú fún management or kó fún supervisor wà wá kìpẹ̀ náà mi ní sọ pé kò sùn ọ̀wọ́n mi ti di ẹnì kankan ohun tó ń ṣe ni mo yìí sọ fún ẹ ṣe sùn rẹ tó mi sùn ni níbo lè sùn gbé ó sọ ìdọ̀lọ́kẹ́ inú ló gbé ó kè ó ti dán ó ti bá ìṣùgbé ní máa jòkó ẹ̀jẹ̀ ẹ máa parọ́ mọ́ ẹ máa parọ́ mọ́ iṣẹ́ ìṣúná báwo lè ṣiṣẹ́ rí ìyẹn kọ́ ni yìí o torí ọjọ́ tí lóní ìbá tún ṣe ọmọ lọ́wọ́ ẹ̀ méjèèjì màá lè lù mí fáyà. ìyọ̀wọ́ ìjẹ̀bá bẹ̀mí bẹ̀mí ẹ kúrẹ́ ẹ kúrọ́ bí my friend. ẹ ẹ ẹ pàrọ̀ pàrọ̀ wọ́n ń gbọ̀ bí ẹ bí ewé ojú omi ọ̀gá amúnipúni làwọn méjì tẹ̀ wọ́n ẹran bí ẹ bí ẹ fọ́ lójú ọ̀tún ẹ̀rọ ẹ fọ́ lójú òsì kò sígbà tí bá ṣe mítì pẹ̀lú àwọn kiri burúkú yìí tó jẹ́ pé mi ò kí explain fún pé ẹ má ba lè ṣe. my friend quiet i don't want to talk mo lọ jẹ́ kí n sọ̀rọ̀ tí o bá ṣiṣẹ́ ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ ni ṣé o ní màmá ògbà dáadáa tó máa gbà òṣì tó ń kù o ṣiṣẹ́ ni na. kò sígbà tí mo ń bá wọn wí ṣe rí ni mi ò mọ̀ bóyá jẹsẹ̀ ẹ dìyẹ ni kò ọ̀rọ̀ lè dé reception rí láyè fún ọba ó mà ti rìn lọ bí orí tọ́sán di ṣẹ̀wá rẹ̀ lé olórí ẹbí ọba bùkátà gbogbo owó oṣù táà fún kò torí ẹ bá lè wà pé bó ṣe wà ẹ pépà bàbá ìjẹ̀bù lè má bá ń bẹ̀ bí mo bóyá fi ṣe ni kò máa jí nǹkan kò máa jí nǹkan kọ́sítọ́mà wọ́n lè ti rìpọ́ọ̀tì máa wọ́n rí ìṣúná ti kú ọ̀gá ẹ ṣáà máa bínú. má bínú má bínú I hate it I hate it. ọmọ àbẹ̀yìn náà wò ó. ẹ kó sí ara yín lọ kékeré ọjà rẹ. nonsense. díẹ̀ lọ́wọ́ wọn tó yọ ọmọ kúrú púpọ̀ lọ́tọ́wọ́ àwọn òbí tó tọ́ wọn ni ká ní wọ́n ṣe dáadáa ni tí wọ́n bá ṣe dáadáa ni ṣé gbogbo olúwa dáadáa dáadáa ó máa wà nígbà yìí ẹ wo ìyẹn àpò abáyé jẹ́ ká gbé yẹn tì jọ má bínú àkáǹtì tó ṣe fún mi lánàá kí ló dákà tí balance. ọ̀gá lórí àkáǹtì ẹ̀wọ̀n ẹ̀fọ́ tó nínú kò kìí tí bá ti àjẹ ti parí. ìpọn ẹyọ kan ló kù ìpọn ẹyọ kan ló kù why that now bí wọ́n ṣe present kìnìyẹn fún mi lánàá kéèmì má jókòó kí n wò kí wá gbé lọ sọ́dọ̀ àwọn management now wọ́n wá rí i pé ìkọ̀kọ̀ ṣe ìkọ̀kọ̀ òbí ti lẹ̀ kí ló fẹ́ kọ́ sọ ń pa ìní àti lọ́mú wákàtí ṣe. ọ̀gá mi ọmọ ngbọ́n mi ọ̀gá mi. kí ló sọ pé o fẹ́ rí mi. ẹ wọ ẹ fi mí sílẹ̀ jàre irú kí nìyẹn báwo lẹ ṣe lọ kó bá mi lọ́dọ̀ máníjà báyìí ẹ tún wá sọ débi pé ẹ tó bá wá mi dé reception wọn ní bá mi after all ọ̀dọ̀ yín dẹ̀ mo máa wà sori sori sori sori babe nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí manager ṣe gbọ́rọ̀ yẹn wá ṣùgbọ́n èmi náà kò lè dákẹ́ bẹ́ẹ̀ náà àti bá lọ dákẹ́ bẹ́ẹ̀ wọ́n á ti mọ̀ pé bóyá nǹkan kan ń go láàrin wa. ẹ bọ at least náà ó yẹ kẹ rọra máa sọ̀rọ̀ náà ẹ wá ẹ wá sọ pé ọwọ́ èmi dé reception wọ̀ bá mi. ẹ mú bọ́lọ̀ gbélé báyẹn náà babe ok ok má bínú mi mọ̀ pé ẹ náà ló ń ju ẹ̀rù pé tí gbọ́ má bínú ṣé yí ẹ ẹ báwo dẹ̀ ṣé kí máa expect ẹ room. nǹkan tẹ kí ló tún fẹ́ kí n mọ̀ láyé mi ìwọ ọmọ ìwọ ló máa pa mí orí ẹ̀ ni máa ná sálárì mi síta. na god sori látijọ́ tó ti mú mi dé hòtẹ́ẹ̀lì yìí mi ò fijọ́ kan regret rẹ̀ ah gbogbo nǹkan wọn ló létò imagine láàárọ̀ kùtùkùtù wọn ti gbé breakfast wá tó bá dọwọ́ ọ̀sán tó ń rùn bá mu wọn tún wá pọnlẹ̀kùn àwọn ti tún ìsúnmi kùn àwọn ṣé mi ní lọ swim ni ẹ eh, gym tún wà ń bẹ̀ tí n bá fẹ́ gym o pé gbogbo owó mi ó cover ẹ̀ sórí aquarius hotel yìí tó mú mi if not the best hotel in this town it's one of the best. ọ̀rẹ́ ọ̀rọ̀ mi ló ń bẹ sọ fún ti fẹ́ máa parọ́ hotel yìí is one of the best in town in fact lẹ́yìn hotel yìí nǹkan mi tún wà tẹ́ pé èèyàn tún máa fi ń flẹ́ńjọ̀ mi àwọn ọmọge tó set uh, uh, uh, tó jẹ́ pé àwọn ọmọ tó pé ẹlẹ́jẹ̀ tútù téèyàn lè tún lò sẹ́jẹ̀ látà téèyàn bá tún mú nǹkan tán. na god fi mí lẹ̀ o mi ò fọmọ o ah, ah, na god o ti gbàgbé bó ṣe ṣe mí ní dubai tó ah. jẹ́ pé ọmọ mẹ́rin ló kó fún mi gbogbo egungun mi ló lu wò mm, mm, mm, mi ìfọmọ lọ́tẹ̀ mi ìfọmọ mo oh, wá sí mi. àwọn ọmọ yẹn ti wà on set on standby. Oh, oh, ok ok jẹ́ ká fi ẹlẹ̀. nǹkan tó mú mi pè é gangan ni kí ló ń ṣẹlẹ̀ náà báwo ni transaction yẹn múlẹ̀ bá ah, ah, dé. almost done ni iṣẹ́ tó ti iṣẹ́ tó ti done ni ká tiẹ̀ pé kò ń ṣe pé bí ah, ó ti done in fact láàrin ká dijú ká là ń sìn confirmation wọlé síbẹ̀ ọlọ́run confirmation dé síbẹ̀ ọlọ́run. wọ́n fọ celebration gba ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì lọ ni kó zẹ̀ àsìkò zẹ̀. ó ti sẹ̀ síbẹ̀. ó zẹ̀ zẹ̀. o believe pé léni léni tí mo ṣẹ̀ṣẹ̀ wọ bí báyìí ọmọ receptionist tó máa ń wà sálẹ̀ tó bá ti wọlé yẹn tó ra ní development eh, ṣó lè believe pé mo ti fọ́ létí mo ti bùfọ́ tí fún gidi ó kàn crayfish wà ká wọlé mo dẹ̀ mú sí lórí bó ṣe gba bẹ̀ báyìí mo gbégbàánu fún ni mo fín gidi ni o. ọ̀rẹ́ ah olémi mo kó bá ẹ Cairo àti Dubai ṣé eléyìí tó tún ṣẹlẹ̀ lẹ́nu ìsìn èmi náà mo tún kó ẹ. na god ah, onírèsè lọ̀rọ̀ mi náà tí o bá fi ń gbàmọ́ ẹ tó ti fi sílẹ̀ ò lè pa hmm. mo ṣáà mọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tiẹ̀ rí bẹ́ẹ̀ tiẹ̀ rí. gbogbo ètò ti dípẹ́ ta ẹ mọ̀kàn wá tọ́ sí ni ara mi wá fúyẹ́ ọmọ yẹn náà ń jà o kúrú ní kọ̀ọ̀kan ló máa ń jà o. Ah, lóòótọ́. Ah, wúdà tó bá nà náà máa ń jà ó ń gbé wa mò ń gbé pàdé ẹ ni ikọba ikọba ikọba mo sábà ẹ gidi. mo mo mo mo rìn lọ tí mo tí mo bà mí bèèrè báyìí. bó báwo. mo fẹ́ ṣe bó ti yọkọ̀ ní báyìí máa ń ṣe ni. báwo la yìí máa ń ṣe ṣé ta máa ń paná tó máa wá bọ́ síbẹ̀. nítorí kí n tó ń ti tó mi kí nǹkan tí ẹ máa gbọ́ géèmì náà máa fi yẹn máa kí n máa fi ti ń gaza. Eh. kí nǹkan wà lábẹ́ bẹ́ẹ̀ kí n máa gbọ́ ní kí n tó ó tó mi. ó tó mi ó tó mi kí n bá bí mo ṣe wà yóò dàbí ni pé eh, ẹ̀jẹ̀ mi ti ń gbẹ mo need malt àti milk wẹ̀jẹ̀ tó tó láyé yóò sí. ó ní ìdí ọ̀rẹ́ mi ó ní ìdí ọ̀rẹ́ mi. <laughs> jẹ́ ká sálẹ̀ bad guy ṣàkílẹ́rì fóònù ẹ̀ mú mọ̀ kan tó ń ṣe fóònù mẹ́rin ó ní mẹ́sì. oníwàrà ni ẹ o wàrà ni oníwàrà ni ẹ o ṣé mẹ́sẹ̀gì mi fẹ́ jẹ náà ó ní mẹ́sẹ̀gì mi fẹ́ jẹ ó jẹ́ fún tèmi ní kílẹ̀ tó wá ń kára bá. kàkà ìkíni mẹ́sẹ̀jì ṣùgbọ́n fẹ́ jẹ̀bi tí wọ́n tẹjú mọ́ kíni láti bí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó dé ọkọ̀ mi báyìí kí ló ṣẹlẹ̀. ọ̀hún may take it out. kí ni. if you don't get it forget about it. ọmọ yẹn mi. ó ti zẹ̀. twenty five thousand discounts. ah ọ̀hún ti rẹ̀ ẹ̀ lọ́wọ́ mi kò ní bá ti ọmọ ìyá mi ọmọọṣẹlẹ ọmọọṣẹlẹ kó tó ba fóònù yìí jẹ kọ́kọ́ mu aná jẹ kọ́kọ́ kí kọ́kọ́ fóònù yẹn kọ́kọ́ jò tó bá ti jò kò tí ẹ máa bá jẹ. kí ló tiẹ̀ máa ṣẹlẹ̀ báyìí náà kí ló máa ṣẹlẹ̀ báyìí náà. ǹjẹ́ o ṣe bí ìpèsè yóò yé kí ló sọ yìí jẹ́ kí n confam tí píkà bá ti bá ti jókòó sọ́dọ̀ ẹ̀ kọ́ gẹ́. ọ́fíìsì ẹ̀ dáhùn ní bàjẹ́. dáhùn blow ọmọ ọ̀yà ìwé olùkàṣẹ́ ọkọ̀ gbóríwọ̀ báyìí náà no ok ok náà fọ. kí ló ṣẹlẹ̀. hello babe where you dey oya máa bọ̀ ní that same location tá a máa wà yẹn. wàá ṣe é máa bọ̀ níbẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí. sọ pé káláwà ń bí sọ pé káláwà ń bí. káláwà ń bí ṣé wọn náà gbọ́ ṣé yìí lè olóhùn ti gbọ́ pé dọ́dọ́ pa olóhùn ti ń gbóhùn ẹ̀ lọ́dà ground. ṣé yìí lè yẹ kálá yìí lè yẹ kálá bọ̀ yìí. kò mọ̀ rẹ bọ̀ kò mọ̀ rẹ bọ̀ lọ́sọ̀ọ́. ó yà wá ṣe wá ṣe wá ṣe ọ̀tá ọ̀tá ọ̀tá ọ̀tá ọmọ ìyá mi ọ̀tá máa bá ẹ̀jẹ̀ bá ẹ̀jẹ̀ ẹ̀ ó yà kò ní bàjẹ́. About to go down right now. Yeah. Okay. Ọ̀rẹ́ Báwìn, tó yẹ̀ sí nǹkan. Ó ṣe é kúrò mí báyìí sí ni sá. Ó ṣe é kúrò mí báyìí sí sí. Dúró ṣé gẹ̀ẹ́ ṣé ó jẹsẹ̀ ajá ni? Pé every time báyìí ò ní ba ní reception. Wo tó bá ti dé ní kó wá bá mi nínú rúùmù right now ṣó ti gbọ́. Uh, uh, all right sir. bóyá ni mo para ma sack lẹ́yìn kọ̀ọ̀kan rubbish. tó yóò sí àtìrìn òsì yìí ṣá ẹni ò sádà face consequence ẹ ni. Um mo ti padà wá fún iṣẹ́ tẹni pé ẹ mọ bá mi géètì ẹ. iṣẹ́. iṣẹ́ tẹni pé wọ́n máa máa san hundred k fún mi per month. ọ ọ ọ ṣé wọ́n sì ń fọkàn síṣẹ́ yẹn ni. <laughs> why not ṣé ẹ wá èmi ni. ẹni kí wá fà thirty minutes so i'm here. Oh, ó ti bọ́ tipẹ́tipẹ́ kí lẹ mẹ́ni. o ò ní lè ṣiṣẹ́ yẹn. kí ló ṣẹlẹ̀ kí ló dé tí mo ò lè ṣe é ẹ̀yin lẹ́ni pé kí n wá ní thirty minutes ago wípé ẹ máa bá mi wá iṣẹ́ so i'm here now mi understand ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé mi. ó fẹ́ mọ nǹkan tó ṣe ẹ. ẹyẹ sọ fún mi mo understand. Ah! ṣọlá yìí ẹ ló dé. èmi ò mọ̀ pé irú ọmọ tó jẹ́ nìyẹn ah. èmi ò mọ̀ pé àdògbó ni tó jẹ́ pé oníkálukú kọ́kọ́ tó kí sí fún ẹni ṣe báyìí nìyẹn. iṣẹ́ iṣu èṣù yẹn gangan ló máa tiẹ̀ pa. so láti aṣọ tó máa padà fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó bó ṣe máa máa ṣe promo fún gbogbo ẹbí tó ní díkà kárí tó bá ti wá mi wálé nìyẹn àbí. mi ṣe yàn bẹ́ẹ̀. you just get out of my sight get out. aṣẹ́wó olóṣó jábọ̀ játijàti. baby báwo rẹ̀ jókòó jókòó. báwo ṣe wà ókè. i'm trying. ìyàwó kọ́ ọmọ kọ́. ìyàwó ń kọ́ àjàlá tá a nà ẹ̀yin náà kọ́ ọ́n ò ń béèrè ìyàwó àtọmọ lọ́wọ́ mi ń sìn àbí. ṣé ẹni tí ò bá nílé ṣó lè gbowó lé àbí ẹni tí ò bá bímọ ṣó lè jẹun ọmọ lórí pé mo kàn travel abroad kí n lọ hustle káyé lè da kó lè dùn gbé fẹ́mi àti ẹ kí n tó dé o ti sọ̀rọ̀ àná dé bá mi kojúmọ́ tó mọ́ o fi nílẹ̀ náà. ìwọ náà dẹ́ mọ̀ pé kò ṣẹjọ́ mi ọmọ ìpínlẹ̀ obìnrin ò kí ń pẹ́ ṣú ifá àti máa tọ́kọ́ mi wá ṣe ọ́ ní mù ló jẹ́ kó rí mi. wà á tọ́kọ́ wá ṣe ọ́ ní mù lóòótọ́ so tèmi màá wá pé lórí ẹ báyìí sí àbí. rárá o rárá o má rò bẹ́ẹ̀ o tí ẹ ò já sásán o. ṣé I missed you, baby. i missed too. I missed everything about you. Same here. I love you. I love you too. I love you so much. <sighs> Oh. Who is that? the room service. Mira, what happened? She what happened? what happened with you? We are wrong group now. What's your plan? Yeah, Be right back, baby. Mm. Yeah.